yọ ntẹ́ ń pè níjọ tí wọ́n bá ti fi lọ́lẹ̀ ní tí wọ́n mọ̀ ṣe nù ṣé wọn ò rí ibi tí pásítọ̀ ti wẹ̀ sínú Islam tí ò rí nǹkan kan ṣe lórí ṣọ́ọ̀ṣì rẹ̀ òun ni ò tẹ́lọ́rùn mọ́ òun ni ó kúrò ń that is a fact àwa ni ọ wà láàrin wọn ọmọ tó wọn ṣe tún ta ni ṣe àwọn tó lọ ságbo òṣèlú ṣé wọ́n rí wọn tún ṣe. ìbá àwọn kan tún àmọ́ àwọn kan tún ń ṣe àwọn náà tún ń ṣe pé ẹ máa rí mi bí yín o làwọn náà ń ṣe pẹ̀lú wọn. Ah, ah, ah. àwọn ń bá wọn lọ ṣọ́ọ̀ṣì wọn ò lè bá wọn wá sí mọ́ṣáláṣí. ideology kan ní democracy ó ò lè yí padà níbẹ̀ ó ò lè yí padà kò possible tọ́ba ní mẹ́sẹ̀rẹ́ àti wíìnì wọn ò lè gbà wọ́n ni democracy ló gbé ọ wá democracy làwọn fi gbé ọ wọlé ó sì wá dọ̀gá dẹ̀mọ́ ó sì á dọ̀gá tó gbé ọ wọlé ó rí i pé títí báyìí náà bá ọlọ́run mọ̀ tó ní pé kí ni máa ń ṣe ọkùnrin gan-an ah, ẹ sá máa sọ amadi ya dáa Ahmadiyya kò dáa kíníkan kò dáa ah, o kò ní ìdíkọ́ ọmọ ẹkùn ọ̀nà ni wọ́n sílẹ̀ máa lọ ẹnìkan kò sọ ọmọlẹ̀ náà torí tori ò lè yí padà ń bí níta àmọ́ sọ táyé kunu bí n bá kú láyé ẹ tún jókòó bí n tí ó máa kò ṣeé yí padà ìwọ ni òtẹ́lọ́rùn máa lọ very simple. ó rí ìjọ tiẹ̀ tí ó ní tìjàníyá àmàdíyá kọ̀dìríyá ọmọ àjẹ́nà gbogbo wa ó rí ìjọ tí ó sọ bẹ́ẹ̀ ó rà fà tí ó sọ bẹ́ẹ̀ ó wà láàrin ìjọ kan kó lọ́ọ́ fẹ́ yí ìjọ padà it is never done kò possible wọlé òkúrò mẹ́ẹ̀ kókó ẹlẹ́ẹ̀kẹta inna ahla sunna wal jamaa furuqa wahida min salafin wa sab'ina furuqa wasabali na forúkọ alùsùnà wàlìjàmáà àwọn náà ni wọ́n tó ń pè ní sálàfíyà sálàfíyà kí ni tó mọ sálàf sálàf ni àwọn tó síwájú àwọn ló síwájú àwọn asálàfù sọ̀lì àwọn sọ̀hábà àwọn tábìyìn àwọn tí wọ́n ń ṣe dáwọn náà ṣe ń ṣe so alùsùnà wàlìjàmáà is another name fún sálàfíyà. Okay. now ọ̀kan wa ni gbogbo wa nínú gbogbo ìjọ seventy three ọ̀kan ni wa mo wá bi arákùnrin léèrè pé ṣé ètí ìdèbí ìbéèrè ń pa ah, ètí ìdèbẹ ok ẹ jẹ́ máa kà lọ bí mo ṣe kọ́ lẹ̀ nọmba fọ wà mọ́ọ̀kìfù ahali sunna wàlìjàmá sálàfà wà kọ́làfà bẹ́nísìbà lèmọ̀ fáhìmù minal Qur'an ìdúró alùsùnà àwa mùsùlùmí alùsùnà ìdúró wa sálàfàn látọ̀dọ̀ àwọn sọ̀hábà wa khalafan àtàwọn tó tẹ̀lé wọn títí dàsìkò yìí ìdúró wa bínísìbà níbàámu sí lima fahimu minal Qur'an ohun tí wọ́n gbọ́ yẹnu alukur'ani wal ahadithi anabawiya asahiha. Al àti àdíìsì ànẹ́bì tó fẹsẹ̀ rinlẹ̀ fi nàbí yi Ìsá bùnú Maryam nípa ọ̀rọ̀ ànẹ́bì Ìsá ọmọ Maryam ohun tó agbọ́yénu Kùránì lórí ẹ̀ ohun tó agbọ́yénu àdíìsì lórí ẹ̀ tá a fi wá ní ìdúró ìdúró náà ni pé ní pé kéèkú yókùtà lamyamut isa kò èkú wàlámù yuktal wọn ò pa wàlámù yuslab wọn ò kàn án balẹ̀ rọ̀fà àwùlọ́hùn ilẹ̀ sàmẹ́ bí kò ṣe pé aláwo gbé isa ní ẹ̀mí àti ara ó gbé lọ sínú sánmà wàhùwà hayyu fi sàmẹ́ yìí ó sì wà nípò alàyè nù sánmà wàsàyẹ̀ ń zèlò fi áàkiri zamani ó sì máa sọ̀kalẹ̀ ní òpin ayé lìyẹ́ fún àlà mà wàràdà fil ahadith láti wá ṣe àwọn nǹkan tó wá nínú àwọn àdíìsì anáwó yẹfọ àlù pé dágúdájú ìsá máa ṣe àwọn nǹkan náà fún mayemut lẹ́yìn náà ìsá máa kú wàyí aléhìlì mùsùlùmùn àwọn mùsùlùmí sì kírun sí la ìdúró wa nu ìdúró alùsùn tọ́ba ló jẹ́ alùsùn náà ìdúró rẹ nù tí ọba tí ọlọ́run ò lè yí padà kí ló lè ṣe ó kù mbẹ ìdúró alùsùn náà nù gbogbo àwọn tó kọ tafsiru gbogbo àwọn tó kọ hadisi gbogbo àwọn onítìrà fíkìwù ìdúró wọn nù ìdúró àwọn sọ̀hábà nù ìdúró àwọn tábìlì nìyẹn ó lè wá jókòó sẹ́kọ̀ọ́. kọ́ wá fẹ́ yí ijó padà sì máa ní alùsùnà ní ọ neva nẹ́fà nẹ́fà ẹ rí i pé lọ́jọ́ àkọ́kọ́ wọ́n wọn ṣéwù kan nínú wọn òun ní alùsùnà làwọn lọ́wọ́ wọn ní rárá o wọn ní rárá o torí wọn ti mọ̀ tún mọ̀ pé kéèyàn pe rẹ̀ ní alùsùnà o lè chẹ́ǹjì gbàgbọ́ alùsùnà ọ̀kan nù gbàgbọ́ wa ni alive. neither killed nor crucified. And he shall descend before the year after. Ìgbàgbọ́ àlùsùnà nìyẹn tí ọba ti tí ọlọ́run wá jẹ̀mọ́ mi wá furukọ̀ mi o lè lọ bá furukọ̀ ṣíà o lè lọ bá furukọ̀ amadi má furukọ̀ tùkà kí ni ìjọ tiẹ̀ ìwọ tó ń sọ fún wa pé Jésù ti kú kí ni ìjọ máa tiẹ̀. wàhálì àǹtà àlàmù minhum ṣé wọ́n sì ní àfa àwọn tó nímọ̀ jùlọ wàhálì àǹtà mu'assisuha ṣé wọ́n lọ dálẹ̀ ó lè dájọ́ kankan lẹ́mọ̀ ní ìsìn èyíkéyìí jọtọ̀ bá dálẹ̀ ní ìsìn ó jẹ́ èrún fún ìyá àjọ èrún ló jẹ́ kódà kẹlẹ́wọ̀ mílíọ̀n ní nàìjíríà èrò ọ̀run ló jẹ́ ẹnìkan nígbà tó ń dé ṣìmá èrò lọ ní àfi bíi mọ́kà èrò ọ̀run ní jama tẹ̀bílíìgì èrò ọ̀run ọ̀kan nínú ọmọ tí sufi bí ń tẹ̀bílíìgì ọ̀kan nínú ọmọ tí sufi bí ó ní àbọ̀ ọmọ ni. Tẹ̀bílíìgì ọ̀kan nínú ọmọ tí sufi bí ni sufi bímọ tó pọ̀ sọ pé náà ọmọ sufi làwọn ń gálàdì wa ìyẹn ò rújú táwọn tẹ̀bílígì náà yóò rújú ọ̀kan nínú ọmọ tí sufi bí ni wọ́n ọ̀dà tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe ọ̀kan nínú ọmọ tí sufi bí wọn ò lè jáde káyìn náà wọn èsì ìsì àkọ́bí ọmọ tí sufi bí àárín ni wọ́n á wà tí ó rí bẹ́ẹ̀ ni èyí ti ṣe tó já sí pé ìwé táwọn máa ń kà òun sufi lẹ́ẹ̀mọ́ gbóòórùn bẹ́ẹ̀ wáì ìwọlọ́ọ̀rẹ́ ka ẹ̀sìn nìgbàlà ní abẹ́ àgbọ̀yé àgbọ̀yé ìtàn ó sì já sí pé ìtàn àwọn onísúfì nìtàn àwọn ẹni rè lọ́dọ̀ tẹ̀blíkì gbogbo olóṣùfì dèèyàn rè náà nígbà wọn di ṣe lọ́dún yìí àbílẹ̀sì. ah sufi bí tìjàníyà ya, obi kọ́dìríyà ó bí tìjà nàṣàbàdíyà ó bí kàlíwàtíyà àbó ló ṣe á bó ó ṣe á bímọ rẹ bó lẹni rẹ ṣe wà nù wọn tó fi aga sí pé ẹ wàá rí àwọn sọ̀hábà kẹ́ ẹ sọ ìtàn wọn fún wa mọ́ àfi ìtàn àwọn onísúfì kan tí ó ṣàlùwàlà fógójì ọdún rere wo ni bẹ lára ẹni tí yóò ṣàlùwàlà fógójì ọdún kọ sọ fún mi rere wo ni bẹ lára ẹ̀ náà eléyìí tí tọ́lọ̀ lọ kí ànábì mi sáré tọ́lọ̀ ànábì náà bọ́ ta oríire wo ni bẹ lára yùn tó fún ànábì náà bọ́ ta ànábì fi Abubakar sílé ayé kò kò kò náwó bọ́ ta kí mọ́ fi mọ́rù lé ayé kò náwó bọ́ ta kí mọ́ fi Usman lé ayé kò náwó bọ́ ta kí mọ́ òun ti yín wá débẹ̀ ànábì wá náwó bọ́ ta wọ́n tún gba búrẹ́dì lọ́wọ́ ànábì nígbà yẹn pé ànábì dálẹ́sẹ̀ búrẹ́dì lẹ́nu sàárè. ó ní mo fi sọ fún ọ pé ọ̀kan nínú ọmọ tí Súfì bí ó ní tẹ̀bílíìgì ohun tí ọ̀kan jẹ́ ń wọ́gi lé wọn bí mo ṣe wọ́gi lé amadíyá tìjàníyá kọ̀dìríyá nǹkó ó ní pé láì ṣe tàbòsí láì ṣe ti àbòsí òun ni pé ṣe é rí ọ̀rọ̀ tẹ̀blíìgì dàbí ẹni tí ń lọ sí èkó ọwọ́ á béèrè júwe ọ̀nà wọ́n máa júwe ọ̀nà yọ fún èkó ló ń lọ ó sì gbà pé kò lóun lọ wọ́n wá júwe ọ̀nà yọ fún un pé wíwẹ́ ní báwọn tọ́ba ti lẹ́nu sọ fún un pé ọ̀nà ọ̀yọ́ ló ń lọ yìí ó lè kan ọ̀yọ́ lọ́nà èkó ó padà ní ẹ pé yóò rọrùn fún tọ́hún súnà wọn làwọn fẹ́ ṣe wọn máa pariwo súnà súnà súnà súnà nàbí súnà nàbí àbẹ́ ẹ̀kọ́ ni ṣùgbọ́n unfortunately for them the founder ni òfin yẹ káláìmọ̀ kan máa dá ìjókòó lẹ̀ aláìmọ̀ kan tó dájókòó wọn lẹ̀ ó ní pírọ́blẹ́mù wọn. aláìmọ̀kan ni aláìmọ̀kan ìdájọ́ kò lẹ̀ aláìmọ̀kan máa ń jókòó síwájú onímọ̀ ni kò dákan mọ̀ ó fẹ́ ṣe súnà ó wá rá àwọn àfáà òun ò mọ̀ yàtọ̀ láàrin súfí àti àlùsúnà àwọn yẹn ni wọ́n ń dá lẹ́kọ̀ọ́ náà ń kọ tíra pé ìjọ tó dálẹ̀ yìí tí àtikẹ́ máa kà níbi tí wọ́n ti rákòbá nù níbi tí wọ́n ti rákòbá nù súnà ni wọ́n láǹfẹ́ sí sunna ni baba tó dálẹ̀ ló ń fẹ́ ṣe ṣùgbọ́n ọbọsọwọ bọ́ sọ́wọ́ òdì wọ́n bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ pé ọlọ́mọdé kí èèyàn bọ́ àwọn tí ń gbé èèyàn lọ sọ̀rọ̀ pé èèyàn sànú ń tọ̀hún ọlọ́run lọ bí iṣẹ́ ó sì bọ́ sọ́wọ́ àwọn ará sókà wọ́n bá rù lọ sọ̀rọ̀ pé bàbá ni pé kọlọ ń yí ari kọ́nà ọmọdé kẹ́kẹ́ kẹ́jẹ́ rẹ̀ wọ́ọ̀kì àbí àdúrà jẹ́ màá ṣe fún nù. kọ́mọ jẹ́ kí tẹ̀blígò padà níláyọ̀ ntọ́rọ̀ tí wọ́n jẹ́ mọ́ wọn wọ́n nù. ilé fọmọ kankan fún tẹ̀blígì láyé. àmọ́ alẹ́ fẹ́ ọmọ tẹ̀blígì. torí tá a bá fẹ́ mọ tẹ̀blígì a ti là á a rè é sínú súnà àmọ́ tá a bá fẹ́ mọ fún tẹ̀blígì yóò máa mọ́mọ́ ẹ lọ jáde o tàbí kó fi ilẹ̀ lé kó a máa bọ̀m̀bájì ọpọlọ rẹ̀ pẹ̀lú tàwọn oníṣúfí tó ní o fi gbà pé kò sí nǹkan kan àfọlọ́hùn. aláwọ̀ ṣàánú gbogbo wa o. kí nìjọ tiẹ̀ ṣé wọ ni onímọ̀ jùlọ láàrin wọn àti pé ṣé wọ ló dájọ yẹn sílẹ̀ ìbéèrè mi rèé o wama mawkifu furukotika fi hayati isa bunu mariam alayhi salam wa nuzulihi fi akhiri zaman kí ni ìdúró ìjọ rẹ lórí ìṣẹ̀mí Isa ọmọ Maryam àti ìsọ̀kalẹ̀ rẹ̀ lópin ayé àbí wọ́n léèrè lẹ́kọ̀ọ́ wọn ò mọ̀ fèsì wọn ò dákọ̀ ọjọ́ wọn o wọn ò dákọ̀ ọjọ́ wọn àbọ̀dákọ̀ ọjọ́ rẹ̀ bíyàn bàgá lápòsí kí ló ní kọ́ mọ̀ dákọ̀ rẹ̀ àbádákọ̀ tiwa pé we are Sunni Muslims we are Salafi Muslims irú táìpù islam oníbẹ̀ lọ́wọ́ rẹ ṣé tìjàní muslim ni ọ́ ni àbí amadi muslim tàbí ogúnṣẹ́ muslim tàbí gbélẹ̀gbẹ́ òkè muslim èwo ni tiẹ̀ ń bẹ̀.